pussy, pussy. Mm, see I did. Monday, drama. Must I did. Monday, drama in day. Why a Juman war brain? I'll boy Jamaica crab. Who's that? A pa, Anne. Eh, it's no one. Oh, you know, watch. You mmiɛnsa yɛ enum nsia o mmiɛnsa yɛ nsia so what you say? Eh, mo amu say nte saa saka sabido. no mm, ɛnu ane zero five five eight sɛ wɔte sɛ yɛn bɔ adwuma kakra monday adwuma ɔsɛ te adwuma ɛbɔ wɔn mu a ebi bi ɔkɔ so kakra kakra kakra ɛɛ three five ɛna wɔn atamfo ne ti wɔn nti wɔn azero six zero. Eh, what time ya? Mm. Do <laughs> you say so? I say, I am not for it. Your money, I say, but maybe I'm there. We are there. Joma, we are for conclusions. I am query ya. Mo amusi mundi cheddar. No mo mo mundia. Mo mundia. Mo mundia because the cheddar we are there. Udi.